الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على أشرف النبيين وإمام المرسلين محمد ابن عبد الله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين وبعد اعلموا يا عباد الله أن الله خلقنا ورزقنا وأمرنا بعبادته وحده لا شريك له وأمرنا باتباع نبيه محمد صلى الله عليه وسلم وحذرنا من مخالفته اعلموا يا عباد الله أن الله حذرنا من البدعة وتوعد على أصحابها وذكر ما عليهم من الويلات والعذاب فعلى المسلم العاقل أن يحذر منها دونكم يا عباد الله دونكم آيات قرآنية ثم يليها أحاديث نبوية ثم نتوجها بآثار سلفية ذهبيه قال الله عز وجل هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب فقد صح عن عائشة رضي الله عنها أنها قالت سئل رسول الله صلى الله عليه وسلم عن هذه الآية فقال فقال عليه الصلاة والسلام إذا رأيتم الذين يتبعون ما تشابه منه فأولئك الذين سمى الله فأولئك الذين سمى الله فاحذرهم رواه البخاري بارك الله لي ولكم في القرآن العظيم وجعلني وإياكم من أهل السنة والجماعة وثبتني وإياكم على الحق إلى على الدوام إنه سميع مجيب الدعوات الحمد لله رب العالمين وصلى الله وسلم على عبده ورسوله محمد وعلى آله وأصحابه أجمعين وبعد أدب فلا وبواه àti àsọláàt fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọbẹ̀ lórílẹ̀ ayé àti mùsùlùmí àti kèfèrí àtẹ́ntí ń sitọ́lọ́hún àtẹ́ntọ́ kọ́yìn sitọ́lọ́hún gbogbo wa la gbà lónìí wa ló dá wa bẹ́ẹ̀ni ká má ṣẹ̀ṣẹ̀ ń kì fún wa yí pé ta ló dá ta wa ta wa ta gbà ta wo ẹ fún pé ìyẹn ò need gbogbo ìyẹn lọ́gbà pé bàbá tó bí wa kó dá wa ọba àlúwa kọ́ ló dá wa gọ́fúnà olúwa kó ló dá wa gbogbo ayé lọ́mọ̀ yìí pé ẹnìkan bẹ tí ń pè lólúwa wọn náà lọ dá wa ọlọ́wọ́n bá dá wa kò dá wa lásán wọ́n tẹ̀ fún wa ní nǹkan máa lò láyé ká tó dá wa ẹ̀dẹ́ ènìyàn ló ti dá nǹkan lò síbẹ̀ ló fi jẹ́ sí pé nǹkan táwa ẹ̀dẹ́ ènìyàn máa lò lórílẹ̀ ayé ọ̀pọ̀ ju àwọn ènìyàn lọ bá a bá mi sí ìṣẹ̀ lókù tàbáwọn kan bá ń kó jẹ lókù gbogbo nǹkan tí ọlọ́wọ́n bá dá ó ti dá kalẹ̀ kó dá wa ẹ̀dẹ́ ènìyàn bọ́lọ́wọ́n bá ṣe dá ayé ọlọ́run ti dá àwọn nǹkan gbogbo àwọn nǹkan tá a lò láyé ọlọ́run ti dá kalẹ̀ kó tó dá ànábì wa Adam alayhi salatu wassalam ẹni pé nǹkan tá a nílò ọ̀pọ̀ ju àwọn ẹ̀dá ọlọ́run ọba lọ tá a bá lò dáa kò sẹ́ni kankan tí ó sọ̀fà àwọn ni ká bẹ̀rẹ̀ wa léèrè ọlọ́run ọba dá wa ó sì nǹkan tá a máa lò fún wa ṣùgbọ́n nígbà tó dá wa tó sì tá a máa lò fún wa ọ̀pọ̀ wa láti ẹgbẹ́ ká máa jọ́sìn fún ọlọ́run ọdẹ pàwọn aláṣẹ pé ká tẹ̀lé ẹni tí ó jẹ́ ká lè rí ọlọ́run ọba sìn bó ti tó àti bó ti yẹ ẹni tí kò ní béèrè owó lọ́wọ́ wa tí ò ní gba commission lọ́wọ́ wa òun náà nàbẹ̀wò Muhammad sallallahu alayhi wa ọ̀pọ̀ àwọn aláṣẹ pé ẹ tẹ̀lé o tẹ̀lé bá rí mi ọlọ́run ọba sìn tẹ́ ẹ bá tẹ̀lé ẹ kàn sí nǹkan mi lẹ́yìn ọlọ́run tẹ̀sí ní mọ̀ nígbà mi. bákan náà bó ti ń pa wá láṣẹ pé ká hadharana min mukhalafati wọ́n fà wá létí pé ẹ gbọ́dọ̀ kọyìn ẹ gbọ́dọ̀ kọtí kúnṣẹ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àwọn tó kọtí kúnṣẹ́ ànábì muhammad sallallahu alayhi wa sallam wọ́n pọ̀ lórí ní ayé nísìn tó bá ka ayé alukur'an fún wa tó ka hadith ànábì fún wa lórí pé kọ́lá sheikh ẹ rí i pé ó ti kọyìn sáà nàbì ọwọ́ akọjú sí sheikh ànábì tí ó gbé gbogbo síwáyé mi sallallahu alayhi wa sallam ọlọ́run pa wá láṣẹ pé ẹ gbọ́dọ̀ kọ̀yìn sí ànábì ẹ bá kọ̀yìn sí ànábì ó ti kọ̀yìn sí ọlọ́run ọba ẹ bá ti kọ̀yìn sí ọlọ́run ọba ó ti wá bínú ọlọ́run ọba nìyẹn ọlọ́run ọba pa wá láṣẹ pé ẹ gbọ́dọ̀ kọ̀yìn sí ànábì ọlọ́run pa wá láṣẹ pé ká sí nǹkan tá a fi máa mọ̀ pé a kọ̀yìn sí ànábì nta fi máa mọ̀ pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn kọ́yìn sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lórí ayé nǹkan ẹyọ kan náà ni òun náà ní kọ́ ọmọ ṣe dídí ẹ wá sọ fún ọ pé òun ṣe bídí àti màpọ̀ ọkọ̀yìn sáni nàbí ń tiẹ̀ nìyẹn ẹ má ti kọ̀yìn sáni nàbí ó ti kọ̀yìn sọ́nà bó bá dáa láàárọ̀ ó lè má dáa lálẹ́ o ọ̀bà tó bá mẹ́ o. náà ẹ̀yìn ló ṣe ọlọ́run lọ́ mọ̀ yìí pé àwọn oníranran ìyà iná ni olúwa ti pèsè kalẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tó bá kọ̀yìn sí ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn oríṣiríṣi àwọn àjálù ní Al-Qur'an tó lọ́wọ́ bá sọ wípé yọ wọ́n bá kọ̀yìn sí òjíṣẹ́ wa ti sàn nábì wa sallallahu alaihi wasallam tó bá kọ̀yìn sí ànábì ó ti kọ̀yìn sí oríire ayé tó bá kọ̀yìn sí ànábì ó ti kọ̀yìn sí oríire àlùkìyàmà bó bá kọ̀yìn sí ànábì sallallahu alaihi wasallam ó ti kọ ó ti gba lẹ́tà tí ò yẹ kọ́mọ ẹ̀dẹ́ ènìyàn gbà sọ́wọ́ gbogbo àwọn eléyìí lọ́wọ́ àná ayé alukur'an ọ̀pọ̀ nínú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi tọba ya padà yálà lónìí àbí nígbà mi bí ká lọ sínú àyà al-Qur'an al-Karim tí ń bẹ nínú suratu Ali Imran àyà keje àyà yìí nìkan náà láyẹ̀ o ọlọ́wọ́ bá sọ pé huwa alladhi anzala alayka al-kitaba minhu ayatun muhkamat ọlọ́ni èmi ni mo sọ al-Qur'an kalẹ̀ fún rẹ̀ ànábì ṣùgbọ́n náà al yìí àwọn nǹkan tí al kó sínú a and b ni ṣùgbọ́n a rẹ̀ pọ̀ ju b rẹ̀ lọ a òun náà lè tó yí sí fún gbogbo ayé láti gbọ́ yé òun náà lè tọ́já sí pé bẹ́ẹ̀ yẹn bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ tí ò tí ì lọ́jọ́ náà yọ̀ọ́ máa yé bá a gbé tá bá gbé tá a lógeere fáwọn èèyàn yọ̀ọ́ máa yé wọn hunna ummul kitab àwọn lọ́pọ̀ jù náà Al-Qur'an yìí pé ọlọ́run ọba categorize gbogbo àwọn ìtumọ̀ ayé Al-Qur'an méjì méjì ni wọ́n èyí tó jẹ́ majority high al-Qur'an ummul kitab onlọ́pọ̀ jùlọ al-Qur'an muhkamat ní tó clear sí gbogbo ayé bàbá tó lóye lójú kanáà náà ni ó yẹ wa bàbá kí yóò sì ti yọ ó ní sísẹ máa ronú ronú kó tó gbọ́ yìí hunna ummul kitab àwọn ló jù pípọ̀ tẹ́lẹ̀ yìí pọ̀ jù yìí àánú ló jẹ́ fún ọ látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ àfàwọn páàtì kan bẹ̀ wà ó kárò mutashabihat àwọn àyà kan bẹ́ẹ̀ náà Qur'an mutashabihat ó clear ṣùgbọ́n ju àwọn ara wọn ọjọ́ iwájú rẹ̀ jọ wájú òmíràn ẹ̀yìn rẹ̀ jọ wájú ọjọ́ ẹ̀yìn òmíràn yóò wá dàrú mẹ́ni tí ọ̀bà yìí dáadáa bí ha contradiction mọ́ wà nínú àlè Qur'an ọmọ forí bára wọn kọ̀dọ̀ forí bára wọn mutashabihat torí pé àfẹ́ kí gbogbo mùsùlùmí ọlọ́gbọ́ bá ń sẹ̀ tí kwẹ́sàn fáwọn ọmọ náà ọmọ ilé ẹ̀kọ́ rẹ tó fẹ́ sẹ̀ ìdáàmú fún wọn ọ gbọ́dọ̀ jẹ́ ó wà ní lẹ́bù kan náà ọ gbọ́dọ̀ fi díẹ̀ kan sílẹ̀ tó fi mọ àwọn ọmọ tí ṣe kíni tó yanjú dáadáa. nẹ́fíní ayé pé Islam ń rè wá Kùránì ń rè wá Kùránì tí wàá ìmọ̀ náà ní túnra àwọn ọlọ́pọlọ tó pé tán ní bákan náà tó bá jẹ́ sí gbogbo ẹ̀ lọ́jẹ́ umul kitabi tán gbogbo ẹ̀ ní muhkamatu tán àwọn ọlọ́pọlọ ọmọ wípé kí la fẹ́ mọ wá ṣùgbọ́n wà ó háró mọ́ta ṣáábí ha tọ́ba ní ọlọ́pọlọ pípé ní ọ kùránì ó tún fún ọ lé nítorí ju ọpọlọ rẹ lọ lọ gbé ọba mẹ ẹni pé àwọn ẹ̀yà rẹ kùránì méjì ìkan gbogbo ayé náà máa gbọ́ yìí lẹ́ẹ̀kan náà àwọn kan bẹ́ẹ̀ nílẹ̀ tó jẹ́ sí pé ọjọ́ra wọn díẹ̀ díẹ̀ ó nílò ọpọlọ àtòyè ọlọ́run ní fàámà lẹ́bí náà fi kúlù bíi ọlọ́ni àwọn èèyàn náà tí wọ́n máa gbọ́ alukurani náà tí wọ́n fẹ́ máa wo alukurani náà ìran méjì ni wọ́n àwọn aláàárẹ̀ ọkàn àtàwọn tí nǹkan kan ò ṣe àwọn aláàárẹ̀ ọkàn kí ni wọ́n máa wá ní alukurani mutashabihatu ni wọ́n máa wá àwọn ayé àtọ́jú àwọn ni wọ́n máa wá káàkiri ẹ dákun ẹ ń tààrẹ̀ ń ṣe síbi nítorí ìsìlẹ̀ yẹ kó máa wá káàkiri tẹ́mọ́lá ní wáyà kúrò ní wọ́n wá káàkiri mutashabihat ṣùgbọ́n àwọn tí nǹkan kan ọ̀sán kan wá ètò yìí sì ni wọ́n ṣe kí ni wọ́n máa gbà ń tiwọn ẹ má sì gbà ètò yìí sì tí nítorí bá dé yóò ti rọ̀ lọ́rùn láti lè gbọ́ yìí ṣùgbọ́n àwọn èyí yìí wọn ní bẹ̀rẹ̀ pẹ̀lú ètò yìí sì ètò wọ́n máa wá kàkiri mutashabihat ọlọ́ni wa amọ̀lẹ́fà amọ̀lẹ́dínà fi kúrò bí i tó jẹ́ sí pé àìsàn sọ́kàn wọn fọyà tẹ́bí ọ̀hún náà máa tàṣà bá wọ́n máa wá wọ́n máa tẹ̀lé ìtọ́jú ara wọn níbẹ̀ níbi tí wọ́n alẹ́ fìtínà wọ́n fẹ́ dá fìtínà rẹ̀ fìtínà kíni bídíà náà ni fìtínà wọ́n fẹ́ establish bídíà kò sún bídíà kan tó bílẹ̀ rẹ̀ pé kí ló fà tó fi ń ṣe bídíà yìí yóò ní ti bọ́lá òun sọ báyìí mùtàṣábì hàtù ló mú wa bọ́ bá ń bídíà tí bá mẹ́rin wá kì sẹ́rí o mùtàṣábì hàtù ni o ọlọ́run sọ pé ààrẹ ń sọ kàn wọn táàrẹ bá sì ń ṣe èèyàn náà bọ́bá mú tàṣà bọ́bá mú ojúlówó ọ̀rọ̀ gan kò lè yí dáadáa báwo wá ní tó wá mú ọ̀rọ̀ tí ó jẹ́ sí pé ọ̀rọ̀ tí èèyàn máa ń ronú kó tó gbọ́ yé ni ó yẹ kó yọ yí pé yóò dojú rú ma lójú délẹ̀ ni yóò wá máa àwọn oníbíyà ọkọjá lọ́dọ̀ bí mo wá mú ọ lọ sí àwọn ni wọn mo wá mú ọ lọ sí ọ́fíìsì nígbà dé ní ọ́fíìsì gbogbo àwọn ọmọ pẹ̀lú mi ń jẹ́ bere àwọn náà máa jẹ́rìí sí ọ̀rọ̀ yìí àwọn wà níbẹ̀ ìkan nínú wọn wá béèrè pé tó béèrè mo rántí pé wàláhì ọba kú ọ̀rọ̀ rẹ̀ òun gan náà ọ̀rọ̀ tó dáa òun náà lọ́mọ ọ̀rọ̀ òun náà ẹ̀dẹ́yà tó dáa bó ṣe wọn exactly bẹ́ẹ̀ ẹ̀kú kẹ́sà kó ló béèrè ó ní ìkan nínú àwọn àfa wa tó jẹ́ àwọn àfa tó ti lọ àwọn àfa àgbà Ibn Taymiyyah rahimahullah ó ní wọ́n sọ yí pé ọmọ kékeré lọ́mọ tí ń béèrè béèrè o kò gbọ́ kọ̀mọ̀túmọ̀ ní wọ́n ní kí ni túmọ̀ ní sọ́ọ̀bù kọ̀mọ̀túmọ̀ rẹ̀ o ní wọ́n ní kí túmọ̀ ní sọ́ọ̀bù kọ̀mọ̀ ẹ máa ní kí túmọ̀ àtàhíyàt kọ̀mọ̀ o ẹ máa ní kí túmọ̀ wàtọ̀yìbàt kọ̀mọ̀ o tẹ́wáyé kí tí wọ́n gáyìrì maghdubi alayhim bóyá ló fi lè mọ̀ túmọ̀ rẹ̀ béèrè tó béèrè ó ní wọ́n ní olùfẹ́ béèrè question ní kó béèrè ó ní wọ́n ní tí wọ́n ní wọ́n ń sọ yí pé Ibn Taymiyyah afáwà àgbà Ibn Taymiyyah rahimahullah ó ní wọ́n ní wọ́n ń sọ yí pé ọ pé iná yóò tà níjọ́ àlùkìyàmà ibi táwọn èèyàn bá ti wọ́ná iná tí wọ́n wọ̀ yẹn gan yóò fi kíni yóò jò tán mo wò báyìí subhanallah

kí ló ṣe olóhùn ó ṣe òun ṣe tá a máa ń fi ilẹ̀ ṣe ká má pèlè pẹ̀ ilẹ̀ pè tá a máa ń fi ilẹ̀ ṣe. nígbà tí ọwá ń ṣe tẹ̀yà tán ó fi ilẹ̀ ṣe ìmára nígbà tó mọ́ra tán ó ti wá ọ̀run nígbà tó wá ń kírun lọ́wọ́ gáfátíhà lọ ní kí ló ṣe sọmọ pé òromi lọ́fà tó fi ṣe tẹ̀yà mú ọdẹ tí ń kírun lọ́wọ́ òjò sì ń rọ̀ báyìí omi dé àbí omi òde omi ti dé bó ló ṣe ah, ọlọ́wọ́ máa kírun wọn lọ́nà ọlọ́wọ́ máa kírun wọn lọ́nà mọ́lọ́ gbà ní ọmọ tó lọ́n sọ́nà àlùkùrá ni pé wà ní kúntùn mọ́rùbọ̀ ọwọ́ àìlà sáfàrì wà fọlọ́mtẹ́jì dùn máa tẹ́ẹ̀ bá rú mi lẹ́yìn kẹsì tẹ́yà mú mi nídẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ lọ́kọ́ sí tiẹ̀ omi ti dé ọ̀rẹ́ sí sálámà ó ti kírun tán ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ó dẹ̀ ti rómi ó yẹ kó já ìrànkọ́ lọ sí àlùwàlá rẹ̀ torí pé ó ti rómi ọ̀rẹ́ tí ì parí ìrun yẹn kánibó ti parí ìrun yẹn kò sí wàhálà nítorí ìdí eléyìí ó nílò ánsà tó ń béèrè torí pé nǹkan tó ń rí sí fún ọ tí ó sì ọ láǹfààní gan ọ̀ọ́mà àwọn bíi òun bí díà ẹni tí ò nílò tí ò sàǹfààní ní ọmọ bí ìrọwọ́ rẹ pé ó dá nígbà tí ọlọ́run mú ànábì ádámù alayhi salatu wassalam nígbà tó lọ ní kọ́ máa jẹ igi nínú àlìjẹ́nà tó ní kọ́ máa jẹ igi kan kí ló kọ́ gí ọ̀hún ọ̀n bèrè ó kọ́ gí sí wọ́n jẹ ẹni tó fi bèrè ó kọ́ gí òun bí díà nù àìsàn wọn nìyẹn tó wọ́n ní ànábì sallallahu tọ́ bá gan igi kan kí ni mímbà rí ẹ̀ níjọ́ kan tí wọ́n ti ń ké títí wọ́n ń ṣe kútùbà kò dùn ún bẹ̀ kí ni ẹ̀ wá ń gbin ó ń gbin ó ń gbin ó lè béèrè pé kí ló kọ gi gangan sí gi ọmọ ní àbí gi ìrókò sí gi náà sáà ní tó bá jẹ́ gi ọmọ sí wọ́n fẹ́ fi ṣe nǹkan kan ní foolish question táwọn ní bídí àmà béèrè ọlọ́run lè ti tíláṣì wọn nígbà pé fàámà lẹ́bí náà fi kúló bí ǹjẹ́ ọ̀rí àwọn tí orí wọn tápọlọ wọn ti ń ṣàìsàn fàyàtàbí ọ̀hún náà máa taṣà bára nínú èyí tó bá ti lọ́jú pọ̀ ni wọ́n máa wá káàkiri níbi tí rọ àìfitínà láti fi máa dá fìtínà sílẹ̀ láwùjọ wọ́n bí ti rọ àtàwílì àti láti tún ayé àlùkùránì ní ìtùkùtù naam wa ma ya'lamu ta'wilahu illa Allah ẹnìkan ò lè mọ ibi tí ọ̀rọ̀ ibi tí ìtumọ̀ pé sí nínú Al-Qur'ani àfọlọ́wọ́ ọba ẹni pé òpin ìtumọ̀ ti ń bẹ ní Al-Qur'ani àwọn kan túmọ̀ ìta tó bá yí wa ń bẹ ṣùgbọ́n òpin ìtumọ̀ ayé Al-Qur'ani ọ̀dọ̀ náà wà bá lọ́wọ́ والراسخون في العلم àwọn tó bá ní mọ̀ gan sàn sàn يقولون آمنا tẹ́ bá ti débi àwọn àyà tó bá ti jẹ́ sí pé kò yé wọn dáadáa wọn á ń tó àmà ná agbàpọ̀rọ̀ ọlọ́ni agbàpẹ́ ọ̀rọ̀ ọlọ́ni a sì gbàpẹ́ ọlọ́run ọba lọ́ba tó ní mímọ̀ ju gbogbo wa lọ. kullu min indi rabbina gbogbo ẹ̀ pátápátá olúwa wa ló wí wa ma yadhakkaru illa ulul albab. Aisha radiyallahu ta'ala anha wọ́n fẹ́ túmọ̀ ayà fún Aisha wọ́n fẹ́ túmọ̀ ayà fún wọ́n ni wọ́n ànábì wa túmọ̀ ẹ̀ fún rẹ̀ ẹ̀ tó lọ́n sọ ayà Kùránì kalẹ̀ fún ọ náà ní túmọ̀ ẹ̀ báyìí wa idha ra'aytum alladhina yattabi'una ma tashabaha minhu tẹ́ ẹ bá ti rí àwọn tó jẹ́ sí pé wọ́n ń fi orí ayà Kùránì gbára wọn tẹ́ ń tù sọ́tún tẹ́ ń tù sósì tẹ́ ń fi síwájú tẹ́ ń fi sẹ́yìn tẹ́ ń fi bá a ṣe wílẹ̀ kan ní fún àwọn àpótúwé tá a mọ́ wà ní idha ra'aytum tẹ́ ẹ bá ti rí wọn kí ni fáwùlà ikàlẹ̀dínà sàmàlọ́hù fàhàdàrùhùn àwọn ọlọ́wọ́ bá mẹ́ṣẹ̀ wọn náà ayàyẹ́ o gbọ́lọ́lọ́ ti mẹ́ṣẹ̀ wọn fi kùlù bihim zayg àwọn táàrẹ̀ ń ṣe ọkàn wọn nínú pé láàrin ká lè fi gbogbo ẹnu sọ yí pé tí a bá láwọn àwòlà láàrin ọkàn àwọn gbèdé àná ń jẹ bẹ́ẹ̀ ní kí mo rí bẹ́ẹ̀ ọlọ́run bá lọ́sọ bẹ́ẹ̀. fàámà alladhina fi qulubihim zayg orí àwọn tó sí pé àìsàn sọkàn wọn àwọn náà làwọn tí wọ́n máa tẹ̀ tí wọ́n máa ń dábídé àsílẹ̀ فأولئك الذين فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله àwọn bídí àná Aisha radiyallahu ta'ala anha wọ́n gbà wọ́n lọ́dọ̀ ànábì wà báyìí sallallahu alaihi wasallam tẹ́ bá ti ráwọn tí wọ́n bá ń tẹ̀lé tó dúdú pọ̀ mọ́ra wọn ẹlọ́mọ̀ pé àwọn gankan lọ́wọ́ bá ní ṣẹ̀dá Al-Qur'an tí wọn náà bá wá fẹ́ múríbọ́ kù níbi àwọn aláàárẹ̀ ọkàn tẹ́nìkan bá mú nǹkan kan wá tó bá dáa máa fi wújú lílọ lọ́wọ́ bá ní àmọ́ fi súnmọ́ lọ́wọ́ bá ní wípé ń bu ní ẹ́fídẹ́ǹsì ẹ̀ wà tí ò bá ti mẹ́fídẹ́ǹsì wà tètè júnù ni o ọlọ́run anábì sọ pé fáìwá rúhùn ẹ jìnà sí. alhamdulilayi mẹ́wàá mẹ́wàá inú mọ́sálásí rabbil alamin ní kábíyèsí kọ̀ọ̀kan láàrẹ̀ tẹ́nìkan bá ti dá alẹ̀ sọ pé ẹ̀dá kò mẹ́wàá mẹ́wàá àtẹ̀lọ́wà náàbì tó sọ pé fahzaruhum ẹ̀jìnà sí wọn astagfirullah mẹ́wàá mẹ́wàá inna Allaha ghafurur rahim kábísí kọkànlá rẹ̀ níbo ló ti gbọ́ pé mẹ́wàá láàmẹ́ sí ta ń lọ́sọ fọ́ pé inna Allaha ghafurur rahim làmá fi sí nàmbà 11 háyà rẹ̀ dà hadith rẹ̀ dà tí ọba ti rẹ́rì mú wá fahzaruhum ẹ̀jìnà sí wọn ó tún bíi nàbà tìrì náà la ilaha illallah mẹ́wàá mẹ́wàá muhammadu rasulullah sallallahu alayhi wa sallam káfíńsì kọkànlá rẹ̀ tá a sọ fún ọpín mẹ́wàá ní la ilaha illallah tá a wì tá ló wá sọ fún ọpín nàmbà eleven ẹ̀ ní muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀pọ̀ kẹ́ni kíṣe yálà nínú ìjọsìn wa ọ̀pọ̀ ọ̀rọ̀ ẹnu wa ọ̀pọ̀ nínú àdúrà wa tá gbogbo àwọn nǹkan wọ̀nyí tó o bá ti rí béèrè ìpè kílẹ̀ rí ẹ̀ àwọn tó ń ṣe léyìí wọ́n sọ fún wa pé à n tí ó wù fún ẹjẹ́ ń sọ fún ẹ padà wọn pè mẹ́ta mọ́ dárúkọ yẹn alhamdulillah àti astaghfirullah àti la ilaha illallah n tí ó sọ fún ọ torí pé ọlọ́run ti ròyìn wọn fa ammal ladina fi qulubihim zayg fayattabi'una ma tashabaha min wọ́n máa tẹ̀lé àwọn ọ̀rọ̀ tí ó ṣe pé ó ṣe dúdúrú máa aláìmọ̀ká lọ́wọ́ kí ni ó lù fún bí alhamdulillah yóò sọ fún ọ pé ẹ̀rí nǹkan wọ́n tún ti gbé mi wá o wọ́n ní a máa ṣe alihamudulilayi máa o wọ́n ní a máa ṣe la ilaha máa o wọ́n tún ní ká máa ṣe asàfihàn máa o àmàbí máa tí wọ́n ti wá o ní tí ó wì fún ẹ̀yìn ẹ̀yìn àkọ́ sí àní kọ́mọ̀ sí alhamdulilayi sí àní kọ́mọ̀ sí asàfúrúláhìn sí àní kọ́mọ̀ sí láàrínláhìn ọlọ́gbọ̀n àti ọmọ sí ṣùgbọ́n níbolotiri mẹ́wàá níbolotiri nàmbà 11 tó fi ń dé ládé ẹni ní ọ̀sán pé ẹjá fi alhamdulilayi mẹ́ta mẹ́ta rabbil alamina káfi dé ládé táwọn sọ fún abúlé rabbil alamina ládé rẹ̀ ẹni tí ó sọ fún apájé ni onílẹ̀ alẹ́ bíi Muhammad sọ̀rọ̀ náà torí wọ́n bá bá bá láàrin ọmọ alhamdulilayi tá lọ́kọ́ ní alhamdulilayi ìbá nàbí lọ́kọ́ ẹ̀ sallallahu alaihi wasallam ah, ẹni tó wá kọ́ ẹ tó pè ládé ó ní ọlọ́bì làálà mí náà ládé tí wọ́n fi pè ládé ẹ̀ jẹ́ ká sọ́ra àwọn ìtumọ̀ síwájú nípa bíbí àti máa gbọ́ síwájú láwọn akọ́tùbà tí ń bọ̀ insha Allah ta'ala sọ nípa báyìí eléyìí jẹ́ oríire fún wa èmi àti ẹ̀ wípé tá a bá ní la ilaha illallah tá a bá mórí bá ń bẹ̀rùn tá a bá tá a bá ba la ilaha illallah ò jẹ́ ẹ má jẹ́ a bá muhammadun rasulullah náà jẹ́ tọ́lá ti ní muhammadun rọ̀súlù tó bá ti ní rọ̀súlù lọ gbogbo nǹkan yòókù ọ̀pá àti rọ̀súlù lọ ẹ̀ ń gbòdì pé rọ̀súlù lọ yẹn òjíṣẹ́ ọlọ́run àyìn tó bá wí náà lọ́ba ọ̀rọ̀ àṣẹ rẹ̀ náà lábẹ́gẹ́ nítorí bá ti mú wá náà ní ọ̀nà gbogbo nǹkan tó bá ti yàtọ̀ sí tiẹ̀ kì í sojú ọ̀nà sọ nípa báyìí ó ní lọ́jọ́ fún wa wípé à ń láǹfààní láti máa sin ẹ̀sìn láti fi jọba nàbí ti ṣe sallallahu alaihi wasallam láti fi jọba àwọn sàhábà rẹ̀ ti ṣe oríire ni fún wa bá a bá bá wọn á sùn mọ́ wọn torí pé gbogbo èèyàn náà ló jẹ́ sí pé tá a bá bá tá a bá ṣe bí ènìyàn àwọn náà rìn pẹ̀lú wọn padà ní ọjọ́ kìámà anábì alayhi salatu wassalam wọ́n ti sọ́nà àwọn àhàdí sọ́kọ́ ìkánú ẹ̀ náà ni wípé anábì alimaru ma'aman ahab ọmọ ènìyàn ọmọ wa pẹ̀lẹ́ntọ́fẹ́ ni ẹni bá fẹ́ràn á ṣe bó ti ṣe ni tó bá fẹ́ràn anábì lóòótọ́ ṣe bó ti ṣe tó bá jẹ́ sí pé ọ̀n tàn wá jẹ́ ni tó bá ti ṣe bá nàbí ti ṣe ọ̀fẹ́ràn rẹ̀ kódà kọ́ máa pariwo wípé mi yìí mo lè kún torí ànábì ah ó lè kún torí ànábì wọ́n sì nàbí ṣe nǹkan ò sí tí ẹ yàtọ̀ síta ànábì ọ̀fẹ́ràn ẹ̀rìn rẹ̀ abẹ́rẹ́ ọba aláàánú jùlọ kó jẹ́ wà nínà sí gbogbo sẹ́ńpù nàbí dà látòkè délẹ̀ kó síwájú tí ó máa ṣe súnà ànábì lọ́sàn-án lóru ní gbangba àti ní kọ̀kọ̀ wa akhiru da'wana alhamdulillahi rabbil alamin الله أكبر الله أكبر أشهد أن لا إله